owó yẹn màá sẹ́ndẹ̀ yẹn kéré gan mo e, e, ṣe lákàn náà bẹ̀rẹ̀ nígbà màá fọwọ́ dẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ṣe sí ẹ. wọ́n ètò ìṣèfún mi ní cash. ṣé àwọn ọmọ ẹbí ra aṣọ tí mo sọ fún. má wọ rí nírọ̀lẹ́ wà á rí adúgẹ́ tó ṣe máa dún. ó bẹ́ẹ̀ kí n lọ patí yẹn àbí. àwa lọ wa lọ wa lọ. àjọkẹ́ rẹ̀ mi lọ sí. ẹ dákun ẹ dákun ta ní jẹ́ àjọkẹ́ ń bíbá cynthia cynthia ló porúkọ ẹ fún mi. ẹ ṣètò ìṣèkọ lọkọ rẹ o àjọkẹ́ lọkọ rẹ àjọkẹ́ rẹ̀ gẹ́sẹ̀ citizen. bíbí àjọkẹ́ bá wo how come àjọkẹ́ you are cynthia àjọkẹ́ ló pẹ́. baby baby let me talk i'm cynthia ah. not àjọkẹ́ àjọkẹ́ bí ti bá wo àjọkẹ́ ló kọ rẹ̀ àjọkẹ́ ló kọ rẹ̀ gẹ́sẹ̀ citizen. sọ bó bó ṣe ń pe citizen bó bó ṣe ń pe cynthia fún mi. àjọkẹ́ ni jẹ́ ni kí ni. àjọkẹ́ ni jẹ́ ah so baby wow eh? wow kí ló ṣe lẹ́yìn. àjíkẹ́ pẹlẹbẹ wọn lè bẹ́ẹ̀ bí. mo kọ́ mi ṣe àjíkẹ́ bóyá ni mo ti máa ń sọ fún ẹ bóyá mo eh? kọ́ mi. báyìí kí ni àjíkẹ́ ló àjíkẹ́ àjíkẹ́ ló kọrin kì í bọ́ìlì ní kíni kí ló máa ń tún mi kó ṣàmàjà àjíkẹ́ sà ló kọrin ṣe bọ́ìlì àjíkẹ́ ló kọrin. ó sọ ẹjọ ẹjọ ẹjọ kí ló ṣẹlẹ̀ bíbá what's happening here kí ló ṣẹlẹ̀ bíbá. Ah, ó ti yé mi ó ti yé mi wọ́n ti ah, ṣe é báṣẹ́báṣẹ́ kìdùn ó fẹ́ gbà yìí. jésù tẹ ìṣúrú ọmọ wo wá rèé torí ọlọ́run. kúrò sọ àwọn nù wọn. kíni igi nìyẹlẹ yìí tá a máa ṣáájú síbi igi ah, obì nìyẹlẹ ibi tí àìsàn lọkọ mi lóko ní lẹjọ ti sàn yá rẹ. mo jẹ jìyà lórí lórí ọ̀pá àyà gbẹ̀gà sí i ah, mo pàdé ẹ̀. Ah. ráyè gbogbo ṣì tì í nígbà tó bá ṣe tán bá mi lé. baby kill you there don't you ever call me baby again baby kill you there come on get out get the fuck ìwọ ọba mi sọ pé kí ni ah she don call my line again. baby you know what baby you know what she don call me baby pé kí ni ah fuck you there baby kill you there. fuck fuck kini. our